ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo gbé olúwa ọlọ́run ga mo gbé orúkọ wọn ga nínú àwọn ọ̀run nítorí wípé ọlọ́run wa jẹ́ ọlọ́run tó ní agbára ọlọ́run jẹ́ ọlọ́run tí kò ní àfiwé ọlọ́run wa jẹ́ ọlọ́run tó tóbi ó wà níbi gbogbo ó ń ṣohun gbogbo nínú ohun gbogbo ọlọ́run wa jẹ́ olóòótọ́ ọlọ́run wa jẹ́ alágbára ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi nípasẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní ọmọdé, ní àgbà, ní ọkùnrin àti ní obìnrin. Níbikíbi tí a wà ní wákàtí yìí ní orúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ tí a ó máa gbọ́ yìí ó ń wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti inú ilé ìránṣẹ́ ti BMAA tí ó wà ní Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ní ìjẹ́jọ́ àkíyèsí wípé a bẹ̀rẹ̀ àkòrí ńlá kan èyí tí a pè ní ìwàláàyè Ọlọ́run àti lábẹ́ àkòrí ńlá yìí la ti béèrè ìbéèrè tí a sì ń wá ìdáhùn sí wípé báwo ni mo ṣe lè ní ìrírí ìwàláàyè Ọlọ́run nínú ayé mi. Lónìí yìí a máa tẹ̀síwájú nígbà tá tún àwọn ọ̀nà mìíràn tí a lè gbà láti lè rí ní ìrírí ìwàláàyè Ọlọ́run nínú ayé wa. Ṣùgbọ́n kí a tó lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí, màá fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, àwa gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A ṣe yín lọ́ba torí wípé ẹ ò yípo padà. Ọlọ́run ọ̀rọ̀, a gbé yín ga gba ọpẹ́ wa. Ǹjẹ́ àkókò tó báyìí bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín àgbàdo ẹ̀gbẹ́ kẹ́ fi ara yín hàn wá a kọ́ wípé ìwọlé sí ọ̀rọ̀ yẹn a máa tan ìmọ́lẹ̀ a sì máa sọ àwọn òpèdè ọlọ́gbọ́n olúwa fún wa ní ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín ká jẹ́ olùgbọ́ ká sì jẹ́ olùṣe ọ̀rọ̀ yìí kí ìbùkún yín kó sì jẹ́ tiwa àdúpẹ́ torí wípé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi ní agbàdúrà àmín ẹ ṣeun lónìí yìí a máa kíyèsí sí ìdáhùn sí ìdáhùn sí ìbéèrè wípé báwo ni mo ṣe lè ní ìrírí ìwà láàyè Ọlọ́run ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé orin Dáfídì orin Dáfídì orí ìkẹtàdínníọgbọ̀n orí Dáfídì orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrin bíbélì wípé ó ní ohun kan ni èmi ń tọrọ lé ọ̀dọ̀ Olúwa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 ìyẹn orin dáfídì orí ìkẹtàdínníọgbọ̀n yìí ẹ rí ó kọ orin yìí látinú látinú ìrírí ẹ̀ pẹ̀lú ọlọ́run wípé ó ń wá ó jẹ́ ẹni tó ń wá ọlọ́run ó jẹ́ ẹni tó jẹ́ pé ní àkókò tó wà yìí ó ń wá ojú olúwa ju ohunkóhun lọ ó ń wá ìwà láàyè ọlọ́run ju ohunkóhun lọ ẹ rí wípé ẹ̀rù ọ̀tá pàápàá ń bà á ẹ̀rù àwọn ènìyàn ń bà á ìṣẹ̀lẹ̀ inú ayé ó mì ó mì lọ́kàn ní ẹsẹ̀ tí a wà yìí ẹ rí i pé ju ohunkóhun lọ ó wípé ohun kan ni òun ń tọrọ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí ní tó ń tọrọ lọ́wọ́ ọlọ́run yìí ibo ló pín sí ibo ló yà sí ó ní ohun kan lòun tọrọ lọ́wọ́ ọlọ́run ó ní òun náà sì ni òun máa wá kiri ẹ̀rí ẹ̀rí pé ó ń wá ó ń wá nǹkan kan lọ́wọ́ Ọlọ́run kí ni nǹkan tí Dáfídì ń wá lọ́wọ́ Ọlọ́run ó ń wá àkọ́kọ́ ni pé ohun tó ń wá yìí Ọlọ́run tó ń wá yẹn ó ní kí òun kó lè máa gbé inú ilé Olúwa ní ọjọ́ ayé mi gbogbo pé ní ọjọ́ ayé òun gbogbo pé kí òun lè máa gbé nínú ilé Olúwa ẹ̀rí ohun tó ń wá lọ́dọ̀ ọlọ́run nìyẹn o ohun tó ń wá ọlọ́run sí nìyẹn o ohun tó ń tọrọ lọ́wọ́ ọlọ́run nìyẹn o ó ní kí òun kí ó lè máa gbé inú ilé olúwa ní ọjọ́ ayé òun gbogbo tá a bá ń sọ nípa ilé olúwa kò sọ lóòótọ́ ni tẹ́ḿpìlì nínú nínú májẹ̀mú láíláí ṣùgbọ́n àwa ni tẹ́ḿpìlì ọlọ́run ní àkókò tá a wà yìí ẹ rí bí àwọn ọmọ àwọn ọmọ júù bí wọ́n ti ṣe máa ń lọ sí tẹ́ḿpìlì láti lè lọ sin ọlọ́run dáfídì ó ń sọ wípé nǹkan kan tó ń tọrọ ó ju pé kó jù lọ sí tẹ́ḿpìlì lọ ṣùgbọ́n ó ń wá ìwà láàyè ọlọ́run àti wípé ìwà láàyè ọlọ́run yìí ó ń wá kì í ṣe pé kó kàn wá fún ọjọ́ kan wá fún oṣù kan wá fún ọdún kan ó ní ṣùgbọ́n kí òun kí lè máa gbé inú ilé olúwa ní ọjọ́ ayé òun gbogbo tá a bá ń sọ nípa ilé olúwa àbí ìwà láàyè ọlọ́run ó wà níbi gbogbo ìwà láàyè ọlọ́run wà níbi gbogbo ní tí dáfídì ń wá òun ni wípé kó lè máa ní kó lè máa ní ó ní ẹ̀mí láti lè rí wà pẹ̀lú ọlọ́run ìyẹn ni spirit of fellowship ìyẹn ni pé kó lè ní ìbáṣepọ̀ àti ìsopọ̀ pẹ̀lú ọlọ́run ìkejì ni pé ó ní kí èmi kí ó lè máa wo ẹwà olúwa ẹ̀rí ohun kejì nìyẹn tí wíwá ọlọ́run tó lè fi fúnni ó ní kó lè máa wo kó lè máa wo ẹwà ẹni tó bá rí ọlọ́run tó bá rí tó bá wà tó tó bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run á rí ẹwà ọlọ́run ẹ bí Mósè ṣe rí ògo ọlọ́run ó ní olúwa fi o fi o fi ara ẹ hàn mí ọlọ́run ní òun lè kò lè rí òun inú ẹran ara kó yè ṣùgbọ́n òun lè fi ògo òun hàn òun akànra rìn á rí àkọ̀yìn sí òun díẹ̀ nínú àkọ̀yìn sí ọlọ́run ẹwà ọlọ́run tí Dáfídì ti ti Mósè ti ẹ rí ibi tó lọ tó lọ dé ẹ̀rí ìgbà tí àwọn ọmọ tí àwọn Jòhánù Pétérù àti àti àti Jákọ́bù tí wọ́n wà lórí òkè orí òkè ìfarahàn tí wọ́n rí ẹwà ògo Ọlọ́run ẹ rí i pé wọn ò fẹ́ lọ mọ́ wọn ló dára láti máa pàgọ́ láti ní àgọ́ sínú ilé sí orí òkè tá a wà yìí bẹ́ẹ̀ náà ni ìwà láàyè Ọlọ́run wọ́n ní kó lè máa wo ẹwà ògo Olúwa ìṣe ìwọ ń wá ẹwà ògo Ọlọ́run ṣé èmi ń wá ẹwà ògo ọlọ́run tá a bá lè wá ẹwà ògo ọlọ́run á rí ìwà láàyè ọlọ́run tá a bá lè máa wá ọlọ́run bí bí nǹkan tó tó tó borí ohun gbogbo á rí ọlọ́run ẹ torí pé wíwá ọlọ́run àti ìwà láàyè ọlọ́run ó ṣe iyebíye sí dáfídì bẹ́ẹ̀ pẹ̀lú ló sì gbọdọ̀ ṣe iyebíye sí wa bí a ó bá rí ìwà láàyè ọlọ́run ó ní kí èmi kí ó lè máa fi inú dídùn wọ tẹ́ḿpìlì rẹ ẹ ìwà láàyè ọlọ́run bá ó bá rí a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé inú ẹ̀ dùn láti lè rí ìwà láyọ̀ ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ń fi ayọ̀ fi ń wá ọlọ́run kì í ṣe pé ó ń fa ayọ̀ fi ń kùn ó ń fi ìkùn sínú fi wá ọlọ́run ṣùgbọ́n gbọ́dọ̀ máa a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń fi ayọ̀ wá ọlọ́run bíbélì wípé nínú ìwé ebéèrè orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹfà ó ní èmi ní olùṣẹ̀san àwọn tó bá farabalẹ̀ wá mi ọlọ́run sì ń farahàn ni bó tilẹ̀ pé wà ọlọ́run wà níbi gbogbo ṣùgbọ́n a máa farahàn wá ní ọ̀nà tó yàtọ̀ nígbà tí a bá wá ọlọ́run tí a bá ń wá olúwa pẹ̀lú gbogbo ọkàn wa tí a bá ń wá ọlọ́run nínú ìsìn wa tí a bá ń wá ọlọ́run láti mọ̀ tí a bá fẹ́ mọ ọlọ́run ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi yìí ǹjẹ́ ìwọ fẹ́ mọ ọlọ́run torí pé ọ̀nà gbòógì nìyẹn ẹ rí i pé dáfídì ó fẹ́ mọ ọlọ́run nínú tẹ́ḿpìlì rẹ̀ ó fẹ́ wo ẹwà ògo ọlọ́run nínú tẹ́ḿpìlì rẹ̀ ó fẹ́ máa fi inú dídùn fi wọ tẹ́ḿpìlì olúwa lọ tẹ́ḿpìlì tá a ní nísinsìnyí kì í ṣe chọ́ọ̀chì tá a ń lọ kì í ṣe ògiri ṣùgbọ́n yẹ tẹ́ḿpìlì ọlọ́run òun ni àwa yìí a sì lè di tẹ́ḿpìlì ọlọ́run tí o bá ti di tẹ́ḿpìlì ọlọ́run ọ̀nà tó fi lè di tẹ́ḿpìlì ọlọ́run òun ni wípé kí o fi ayé ẹ̀ fún jésù kristi kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ kí o sì máa jọ̀wọ́ ayé ẹ̀ fún jésù láti lò ní gbogbo ọjọ́ láti máa tẹ̀lé ọ̀rọ̀ wọn àti láti máa ṣe ọ̀rọ̀ wọn ẹ̀rí ọ̀nà tá a lè gbà láti lè fi láti lè fi mọ ọlọ́run nìyẹn mímọ ọlọ́run yìí ó sì jẹun tó jẹ́ pé ó gbúdọ̀ á máa wáyé lójoojúmọ́ nígbà tí a bá ń tẹ̀síwájú ní láti máa ka ọ̀rọ̀ ọlọ́run láti máa gba àdúrà láti lè jẹ́ onígbọ̀nràn àtẹni tó ń sinmi lé gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bó sọ lẹ́ẹ̀kan ìwọ tó bá fẹ́ ní ìwà láàyè ọlọ́run tó bá fẹ́ mọ ọlọ́run nípa ìwà láàyè rẹ̀ tí o sì fẹ́ sìn ín pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ ohun tí o gbọ́dọ̀ ṣe ni wípé kó o gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa rẹ gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà rẹ torí pé o nìkan ṣoṣo ní ọ̀nà sí bàbá ẹ̀mí ni ọlọ́run bí ó bá di tí ó bá di ẹ̀mí tí ó gba tí ó gba tí ó máa lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run o gbọ́dọ̀ gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tó bá fẹ́ ṣe léyìí olùsọ̀tẹ̀lẹ́mí wípé Jésù Kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ jésù kristi mo ń fẹ́ mọ̀ ọ́ mo sì ń fẹ́ mọ agbára jíǹde rẹ wọnú ayé mi lónìí kó o sì di olúwa tó lùgbàlà mi máa bọ̀ ní ọkàn àyà mi kó o sì di olúwa tó lùgbàlà mi torí pé mo fi ayé mi fún ọ lónìí mo fọkàn mi fún ọ bẹ́ẹ̀ ni mo sì jẹ́wọ́ wípé kẹ́ máa bọ̀ ní ọkàn àyà mi kẹ́ di olúwa tó lùgbàlà mi mo dúpẹ́ torí pé ti orúkọ mi sínú ìwé yìí ògo ni fún orúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa àmín tí ìwọ bá ti ṣe eléyìí mo fẹ́ kí ẹ kú rere bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run màá fẹ́ gbà ọ́ níyànjú wípé kó o wá ilé ìjọsìn kan tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà kó lọ farahàn olùṣọ́ àgùntàn níbẹ̀ bí ìwọ bá ń fẹ́ ìbéèrè àbí òun fẹ́ ìmọ̀ràn àbí ẹ̀bẹ̀ àdúrà o lè pe mi sí o lè pe ìránṣẹ́ ọlọ́run adéwọlé ẹ̀rọ lọ́gbẹ́sẹ̀fẹ́ ẹ̀nìwọ̀n sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní orúkọ jésù kristi ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá gbẹ̀yìn ga fún ọ̀rọ̀ tẹ̀sán fún wa ní wákàtí yìí ǹjẹ́ gbogbo etí tó gbọ́ àti gbogbo ọkàn tó ti gbọ́ olúwa fún wa ní orí ọ̀fẹ́ láti lè gbọ́ ní àgbọ́yè ká mọ̀ ọ̀rọ̀ yìí lò orúkọ yìí kò sì dàgbé lógun nu ayé wa adúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù ni olúwa ó dàbọ̀